kò sí orí ètò wa ètò yín èyí tí a pe àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني أبرا سرنيكا الصلح الصلح وناني أتنسي إليه تي أمانسي لاني أني مجي تكون قهم بلاني لاني جماعة توتو tí ó de ìyédè tó wà láàrin wọn nítorí kí kọ́nùkọ́họ èdè òyédè yẹn kó lè bá kú láàrin wọn kí ìrẹ́pọ̀ kó lè bá jọba láàrin èèyàn méjì àbí àwọn àjọ méjì tí èdè òyédè bá wà láàrin wọn. ẹ̀sìn Islam wa ó ṣe ká ṣe àtúnṣe láàrin àwọn ẹni tí èdè òyédè bá ń bẹ láàrin wọn tàbí kọ́nùkọ́họ ó ṣe láàrò òfin ṣẹ̀ríyà nítorí kí a lè bá mú gbamisi omi ò kúrò láàrin ọmọ èèyàn àì kò gbọ́ra ẹni yé ó lè bá a kúrò láàrin wọn àì fẹ́ràn ara ẹni ó lè bá àmàrà mára yìí jókòó láàrin wọn eléyìí tí ó mú kí ọkàn àwọn èèyàn kó fúyọ́ síra wọn tí ó sì mú kí ìkùnsínú kó kò ń bẹ̀ à ń dira ẹni sínú kọ́ mọ́ sí láwùjọ lẹ́sẹ̀ kọ́ mọ́ sí láàrin àwọn èèyàn ìdí tó fi ṣe lára ẹ̀sìn wa kódà gan-an tí ọba yíyọ ọ ń bẹ nínú tó tóbi jù eléyìí téèyàn máa ń ṣe téèyàn máa fi súnmọ́ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì ń bẹ nínú ìtọ́ga jù nínú tọ́jẹ́ ìtẹ̀lé t'Ọlọ́run ìtẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam lópin ìgbà tó bá ti pẹ́ ni ti ń ṣàtúnṣe láàrin ẹni méjì tí èdè èdè ń bẹ láàrin wọn ń ṣe bẹ́ẹ̀ nítorí t'Ọlọ́run ni kìí ṣe nítorí nǹkan míì kìí ṣe torí kálíbà yín kìí ṣe torí kálíbà gbósùbàrà ṣùgbọ́n ń ṣe ló ṣe nítorí tọ́lọ́ ó ń retí ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń fi ń yé wa nínú alukur'an nínú súrùtù nìṣà áyà kẹrìnlá lẹ́yìn tọgọ́rùn irú ọlá ńlá eléyìí tí ń bẹ fún àtúnṣe irú ọlá ńlá eléyìí tí ń bẹ fún àtúnṣe láàrin àwọn èèyàn tí èdè òyédè bá ń bẹ láàrin wọn ọlọ́run sọ pé la khayra fi kathirin min najwahum إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ọlọ́ni púpọ̀ nínú ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ láàrin ara wọn ọ̀rọ̀ tẹ́ ń bára yín sọ lọ́sàn àti lóru eléyìí tó ń tìtorí rẹ̀ wá yẹn lọ tẹ́lómìnà ń tìtorí ẹ̀ wọ́ wa ọlọ́ni kò sí oore nínú ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ síra yín létí yẹn o nítorí pé ma náà ti mà ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa lọ wọ́n fẹ́ bá kan lẹ́mìí kan òun kan àbí wọ́n bá sọrọ kẹ́lẹ́kẹ́lẹ́ kan tí ń fẹ́ kẹ́lómi ọgbọ sí ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ọrọ àbòsí ni ọ̀rọ̀ ni ìṣòro wọn tún ti ni ìdálórú papọ̀ sápá ni iná ni táwọn èèyàn máa bára wọn sọ ní àfi tó bá ṣe pé ọ̀rọ̀ jẹ́jẹ́ tó ń bọ́ ọmọlàkejì rẹ sọ ọ̀ ń bá a sọ̀rọ̀ lẹ́ni tí ń pa láṣẹ kó ṣe sàrà ni nítorí pé owó tọ́lọ́wọ́n bá fún ẹ ó ṣeé ṣe kó jẹ́ pọ́lọ́ nǹkan fún ọ lówó ni nígbà mi òun mọ̀nà tá a lè náwó yẹn gbà téèyàn tiẹ̀ fi sórí rẹ̀ òun bùkátà ẹni tí ó sọ̀rọ̀ lórí rẹ̀ ọlọ́ni àyàfẹ́ ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ń bọ́ ọmọlàkejì rẹ sọ ó ní í ṣe pẹ̀lú pé ń pa láṣẹ kó ṣe sàrà àwọn màrúfin àbí ń pa láṣẹ pẹ̀lú pé kó ṣe dáadáa nítorí pé a ti mọ̀ yín pé èèyàn máa jẹ́ dengue fọ́mọ ìyá rẹ̀ ni nígbà tí èèyàn bá sì jẹ́ni tí ń pàkíyèsí ọmọ ìyá rẹ̀ lórí àwọn dáadáa tí ọmọ ṣe ó ṣeé ṣe kó jẹ́ pé látàrí ọ̀rọ̀ tiẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa yẹn lórí àwọn àìdá eléyìí tó ṣe pógùn lé látàrí ọ̀rọ̀ tiẹ̀ kó pa àìdá yẹn tì ẹ̀ẹ́rì bí ó ti ṣe ṣàǹfààní tó lẹ́nìkan bá wá bọ́ tọ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ lórí dáadáa tó ṣe wà á rí i pé ọ̀rọ̀ Ọlọ́run púpọ̀ láti máa ṣe ìgbà tó ṣe pé kò pàtẹ rẹ síta láti máa sọ̀rọ̀ rẹ fáráyé lọ́nà tí ó fi wá ṣàfihàn pé dáadáa kan wà tó ọ̀ máa ṣe tọmọ kí tó bá kí wọ́n fi irú rẹ̀ lọ́wọ́ náà òkúkú nífẹ̀ẹ́ ṣe pé tó bá ṣe pé ń fẹ́ kọ́ dáa fún mi ni ó sì ń fẹ́ kí n ṣe dáadáa ìbámu ọ̀nà tí ó fi wá bá mi tí ó fi bá mi sọ̀rọ̀ yẹn ní jẹ́jẹ́ tèmi náà ọba fi máa ṣe kọ̀bámọ̀nà tí ọba gbà wá bá mi tó fi sọ fún mi nípa ìdá tí mò ń ṣe tí ń fi pati èwo ni kárí mi èwo là ṣe hàn èwo ni tùnà àṣírí kó tó di pòpọ̀ ọmọlàkejì rẹ lọ sídìí kó ṣe dáadáa tó sì kọ ìbàjẹ́ fún un ọjọ́ ń bí ọ̀dọ̀ èèyàn ló ti fẹ́ gbalada iná lọ fà á ló fi jẹ́ pé ìwọ ọmọ ká ṣe nǹkan láàrin ẹni sọ́lọ̀ ká máa retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ ẹni tí ń fòrò ẹni láti ṣe dáadáa tí ń bá ní sọ̀rọ̀ jẹ́jẹ́ lẹ́ni tí ń fòrò ẹni láti ṣe dáadáa ọ̀rọ̀ tó dáa lọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ẹni tó wá báni tí ń báni sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ń kọ ìbàjẹ́ kan tá à ń fún ni lọ̀rọ̀ tí ń lọ̀rọ̀ sọ aw bákan náà ọ̀rọ̀ tá a sọ láti ṣe àtúnṣe láàrin àwọn èèyàn ọ̀rọ̀ jẹ́jẹ́ tá a sọ sílé sọ sítọ̀ lérò pa afẹ́ ṣe àtúnṣe láàrin àwọn èèyàn ọ̀rọ̀ tó dáa lọ̀rọ̀ ọ̀rọ̀ tó wúlò tó irú rẹ̀ lọ́lọ́run ọba fẹ́ ọlọ́ni wa man yaf'alu dhalika ibtigha'a mardatillah ẹni tó bá sí ọ̀kan nínú àwọn ojúpọ̀nà tá a fi máa bá ní sọ̀rọ̀ eléyìí tó lóore yìí báyìí téèyàn bá ṣe nítorí pé ń fi ń wá ojú ọlọ́run ọba wa ń fi ń wá ìyọ́nú ọlọ́run ọba wa fasawfa nu'tihi ajran 'azima ẹni tó bá ṣe bẹ́ẹ̀ á fún ní ẹ̀san ní ẹ̀san ńlá á ńlá ńlẹ̀ṣẹ̀ ẹni tó bá ṣe báyìí tí ọlọ́run ọba ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba ńlá tọ́ba lọ́run ó fún yàn lẹ́sàn-án ńlá ó dájú pé ẹ̀san yìí báyìí ẹ̀san ńlá náà ni wọ́n máa jẹ́ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam kullu sulama min an-nasi alayhi sadaqa kulla yawmin tatlu'u fihi anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo oríkè kọ̀ọ̀kan nínú àwọn oríkè arọmọèèyàn ńlọ́jọ́ ràn yàn lé lórí wípé kó ṣe sàrà ó rí gbogbo oríkè ara rẹ̀ gbogbo ẹ̀ pátá ńlọ́jọ́ ràn yàn lé lórí pé kọ̀ọ̀kan nínú wọn kó ṣe sàrà ọ̀nà wo láàmú àwọn àgbà ṣe sàrà náà àdéhìsí mi tún ṣàlàyé wípé gbogbo subhanallah sàrà ni gbogbo alhamdulillah sàrà ni gbogbo la ilaha illallah sàrà ló náà gbogbo orú àwọn gbólóhùn báyìí sàrà ni wọ́n jẹ́ àdìsí wa sọ pé kulla yawmin tatlu'u fihi shams gbogbo ọjọ́ tójúmọ́ bá má ya'dilu bayna an-nas téèyàn bá fi lè ṣe àtúnṣe láàrin àwọn èèyàn tí ń jà láàrin àwọn èèyàn tí ò gbọ́ra wọn yé láàrin àwọn èèyàn tí kọnu kọ hàn bẹ láàrin wọn àtúnṣe tó ṣe láàrin wọn yẹn sàdákà sàrà ni wọ́n máa jẹ fún ọ torí ẹ kú oríire o ẹ̀yin bàbá alátúnṣe ẹ̀yin tó ṣe pé ẹ máa pẹ̀tù sáwọ̀ ẹ̀yin tó ṣe pé ẹ máa wójútùú tí àìgbọ́ra ẹni yé eléyìí tó bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ẹ máa kú oríire ẹ kú sàárà ṣe ọlọ́run ọbọ̀ ní jẹ́ kí ẹ̀san sàárà yín kó gbé dáadáa lẹ́yìn ṣe torí pé ẹ̀fẹ́ kígbọ́n mi sí omi ọ̀tọ̀ gbọ́dọ̀ ń rọ́ṣọ ẹ̀fẹ́ kó ráyè láàrin àwọn èèyàn ẹ̀ ń fẹ́ kí àwùjọ kó máa kí inú àwọn èèyàn kọ́ da síra wọn bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bu lẹ́sẹ̀ ẹ̀fẹ́ kọ́ra ìjókòó láàrin àwọn èèyàn lẹ́yìn ṣe ń ṣàtúnṣe láàrin wọn níta ń yẹn dáadáa ni o sàárà lẹ́ ń ṣe fáwọn oríkèé ara yín ọlọ́run ọ̀bọ sì gba sàárà náà ẹ̀rẹ́yìn ẹ̀yin orúkèrúdò ẹ̀yin asọ̀run wá túpọ̀ mọ́tí pakọ́ dalérú dalérú tó àdúgbò ká tó àdúgbò ká bàlújẹ́ bàlújẹ́ tó ṣe pé báwọn Yorùbá ti máa jà kó wọn máa kọlu ra inú tí o ti dùn orí pé yẹn abú ni wọ èsì dáadáa ni tó ń ṣe yọ dájà lẹ láàrin ọkọ àtìyàwó yọ dájà lẹ láàrin bàbá àtọmọ rẹ̀ yọ dájà lẹ láàrin ìyá àtọmọ rẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò ńkọ́ àwọn náà bọ́ lọ́wọ́ aburú rẹ̀ aládùúgbò sáládùúgbò ńkọ́ wọn bọ́ lọ́wọ́ aburú rẹ̀ lẹ́nu sọnsọ bí ẹnu asínrín ọmọ bíi ṣe dà wọn pọ̀ táwọn èèyàn fi máa jà ní gbogbo ìgbà bí wọn bá ti jà inú rẹ̀ ò tí dùn ha òdodo lọ̀rọ̀ Ọlọ́run tóní minal jinnati wan nas aṣ-ṣaytan ó ń bẹ nínú àwọn àlùjànnú ó sì ń bẹ nínú àwọn èèyàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa làwa ń bẹ o pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù wọ́n yà wá yà wá ìwà aṣ-ṣaytan kọ́mọ̀ ṣẹ̀ṣẹ̀ wá láṣ-ṣaytan ẹ rí nínú òfin ọlọ́ àdìsí yìí báyìí Imam Bukhari àti Muslim ló gbé jáde lábẹ́ òfin ọlọ́run ọba wa àtúnṣe tọ́ wípé ká ṣe láàrin mùsùlùmí àtẹni tí èso mùsùlùmí kọjọ yọ ha ìsìláàmù yìí dáa pọ̀ káyipé èdè òyédè ń bẹ láàrin mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí àníkú ẹ fi wọn lẹ̀ káwọn ọmọ wa gbé lẹ́yìn mùsùlùmí nítorí pé ẹni tí ń bájà káfìrí ni wípé ibi tó bá lè bára wọn dé ni àwọn ó sì ran mùsùlùmí ọmọ ìyá wa lọ́wọ́ lórí kèfèrí yìí àbí káwọn ẹni tí èsè mùsùlùmí náà káwọn lóka nígbà tó ti dẹ́gbẹ́ mùsùlùmí lọ́n bájà yẹn gbogbo ọjọ́ ṣe fún ni mo ti ẹ nítorí pé àwọn àwùjọ táwọn à ń gbé wọn yìí báyìí ẹ rí i pé àwùjọ tí mùsùlùmí bẹ tẹni tí èsè mùsùlùmí bẹ ni ẹ sì rí i pé àjọ ń gbélé ń bẹ náà rọ wọn ẹ rí i pé à ń tajà fúnra ẹni à ń rajà lọ́dọ̀ ara ẹni ó ń bẹ náà rọ wọn à ń gbéṣẹ́ fúnra ẹni à ń gbaṣẹ́ sí lọ́wọ́ ara ẹni ó ń bẹ náà rọ wọn gbogbo orú àwọn nǹkan wọ̀nyí àti nǹkan míì tó bá ti ń bẹ láàrin èèyàn sí èèyàn kò sí láàrin ẹni tí kọnùkọ̀họ tó bá ṣẹlẹ̀ láàrin wọn àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàrin wọn nítorí wípé ìjà àti àìgbọ́ra ẹni yé kò mọ̀ pé ẹ̀sìn wo àbí ẹ̀yà wo iná ni oníkálukú wọn jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé nígbà tí ọ̀rọ̀ owó bá ti dàwọn èèyàn pọ̀ àbí iṣẹ́ bá ti dàwọn èèyàn pọ̀ àbáǹjọ ń gbélé bá ti dàwọn èèyàn pọ̀ àbáǹjọ ń lọ síbì kan bá ti dàwọn èèyàn pọ̀ ó súnmọ́ ó súnmọ́ kí èdè òyédè kó bẹ́ sílẹ̀ láàrin wọn torí ẹ̀ ẹ̀yin tẹ́ bá wàá mọ̀ nípa èdè òyédè yìí tọ́lọ́n sì fún yín ní làákà ìtẹ̀yàn fi ṣàtò ẹ gbọ́dọ̀ wọ́nà láti ṣàtò láàrin ẹni méjì yìí báyìí nítorí pé kí wọ́n má jà kí wọ́n má nira wọn nú wọ́n má má lépa ara wọn dáadáa ń bẹ́ńbẹ́ fáwùjọ dáadáa ń bẹ́ńbẹ́ láàrin ọmọ èèyàn sọ́mọ èèyàn torí rẹ̀ Islam ó fi lélẹ̀ ipa lè ṣàtúnṣe láàrin mùsùlùmí sí mùsùlùmí láàrin mùsùlùmí àti ẹni mùsùlùmí eléyìí nínú tófin tiwa mú kó o lè bá yọ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo àgbáńláyé ni ọlọ́run rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí àtẹni tó gbọ́ àtẹni tó gbọ́ bọ́ ọ fẹ́ bọ́ kọ̀ ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam náà nìwọ náà ṣùgbọ́n ẹni tó wá jọ ọmọlẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam ọ̀nà méjì làwọn pín sí alákọ̀ọ́kọ́ là ń pè ní ummatul ijaba àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà àwọn náà là ń pè ní almuslimun almu'minun ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam náà ni wọ́ lópin ìgbà tó ṣe pé ìgbà tó délé ayé sí ó délé ayé ni lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti sà anabi sallallahu alayhi wa sallam lánàbì rẹ̀ tó sì ṣe ní ránṣẹ́ rẹ̀ torí rẹ̀ ẹ máa ṣe àtúnṣe láàrin èèyàn méjì tí èdè òyédè bá bẹ́ sílẹ̀ láàrin wọn àìgbọ́ra ẹni tó bá ṣẹlẹ̀ láàrin wọn ìbá jẹ́ mùsùlùmí lẹ́nìkan nu wọn ẹnìkejì ọba àmọ́ jẹ́ mùsùlùmí ẹ ṣàtúnṣe láàrin wọn. bẹ́ẹ̀ náà ni ìsìláàmù tún gbà ká ṣe àtúnṣe láàrin àwọn ẹni tó dúró déédéé àti àwọn alágbèrè ẹni tó dúró déédéé àti alábòsí islam gbà ká tún ṣàtúnṣe láàrin wọn àní tìtorí pé eléyìí òun dúró ẹni tó ń pẹ̀lú rẹ̀ tó ń ní èdè òyédè alábòsí ni káwá ní ẹni tó dúró dọ́gba nítorí wù kó ṣe fún alábòsí nítorí pé alábòsí tẹ́lẹ̀ náà ó yẹ kí gbogbo ó gbìyànjú láti rí i pé rẹ̀ ni rárá ẹ ṣàtúnṣe láàrin wọn nítorí pé nínú sísàtúnṣe yẹn ẹ ń ran ẹni tó tó dúró déédéé lọ́wọ́ láti tẹ̀síwájú pẹ̀lú tiẹ̀ ẹ sì ran alábòsí lọ́wọ́ láti lẹ́yìn àbòsí nítorí pé àtúnṣe tẹ́ rí yẹn ó máa ń tún yẹn ṣe tayọ ibi tẹ́yìn fojú sí nítorí pé ńgbà tẹ́ bá ti fi hàn aláìda gbígbà ìdá tó ṣe kìí ṣe ń tọ́tọ́ kìí sì ṣe ń tọ́ yẹ kó lè mú lọ síwájú bá ọmọnìyàn nínú àwùjọ gbogbo tá à ń gbé ẹ̀rì kó súnmá ó jẹ́ pé kìí ṣe ń tẹ́ bá aṣọ lásán ni ó ti gbọ́ yín yé tayọ ibi tẹ́ sọ̀rọ̀ dé bákan náà a tún ó di pé ọkọ fẹ lọ lọ́tọ̀ ìyàwó fẹ lọ lọ́tọ̀ àìdáálé léyìí ọjà sí nítorí pé àwọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí kan iná ìlọ́kọ ti jáde mọ̀lẹ́bí mi nìyàwó ti jáde ẹ wá dúró dáadáa tó ti ń ṣẹlẹ̀ láàrin ẹbí méjèèjì látàrí afẹ́ọmọ yín tọ̀ di wípé ìpínyà bá oníkálukú wọn wá lọ ọkọ òní madé lórí àwọn méjèèjì mà tabagbá tabáwo lọ̀rọ̀ ọ̀dà kó tó wá di tabagbá tabáwo ẹ gbìyànjú láti ṣàtúnṣe láàrin àwọn méjèèjì nítorí pé tá a bá ràtúnṣe ṣe láàrin àwọn méjèèjì á dènà aburú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú àtàìdá tí ó ṣẹlẹ̀ á dènà rẹ̀ káburú sì má ṣẹlẹ̀ oore ń bẹ́ńbẹ́ fún gbogbo wa láwùjọ tá a bá ń gbé ẹ̀yin náà wo táwọn ọmọ ní ìgbà tí ọkọ àtìyàwó tẹ́jì òyedè bá bẹ́ sáàrin wọn pa àwọn ọmọ lè pín sí méjì káwọn ọmọ kan máa ṣe ti bàbá káwọn kan máa ṣe ti ya wọn gbogbo ọmọ tí bá wá ń ṣe ti bàbá ẹ rí i pé ìyá ò ní fẹ́ràn wọn gbogbo ọmọ tí bá sì ń ṣe tìyá bàbá náà ò ní fẹ́ràn wọn àwọn ọmọ tó ṣe pé ara ẹ̀yìn méjèèjì ni wọ́n ti jáde gbogbo ẹni tó bá wá ríran tó ríran rí i pé èdè òyédè ń ṣẹlẹ̀ báyìí láàrin ọkọ àtìyàwó tí ó wàá di wípé àwọn ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ pín sí méjì bàbá kó kan ìyá kó kan láì tòmátò torí kíro eléyìí ọmọ bá ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ bá ríran rí ẹ gbìyànjú láti ṣe àtúnṣe láàrin ọkọ àtìyàwó yìí nítorí kí àṣẹ pọ́ùn kọ́mọ bàrà yìí wọlé sáàrin wọn. bẹ́ẹ̀ náà ni islam tún gbà pé ká ṣe àtúnṣe láàrin alábàágbé sálábàágbé ẹ rí i pé alábàágbé sálábàágbé lọ́pọ̀lọpọ̀ gbà míì wọ́n máa ta síra wọn wọ́n máa ta síra wọn bóyá lámàá máa ṣe àbí látàrí àṣìṣe wọ́n máa ta síra wọn nípa pé ẹnìkan ó lè sa ìdá sẹ́nìkejì ó lè ṣe nǹkan tó ṣe pé kò ní tẹ́ ẹnìkejì kò ní tẹnu lọ́nà tó ṣe pé ńgbà tó nà tó nà bá fẹ́ ṣe tiẹ̀ aburú mi náà lòun tó fi pàdé aburú ilé tí wọ́n máa mú kárí sọ tí ó mú káwọn èèyàn máa nàró mọ́ra wọn tí wọ́n máa wá búra wọn tí ó di pé wọn ń jà wọn fa sọ́ya mọ́ra wọn lọrùn iyì wá nígbà bá ti bọ́ra ẹni hóhò láàrin jà tá a padà sílé táwọn padà wá ń da sọ́ọ̀bùra wa ó dájú pé kò sí ìmọ̀ ń bẹ̀ ó di ọwọ́ wa ẹni tó bá mọ̀ yìí pé èdè òyédè ń bẹ láàrin alábàgbé sálábàgbé aládùúgbò sáládùúgbò alámùsọ̀tì sí alámùsọ̀tì rẹ̀ ẹ láti eléyìí tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni islam ní ká tún ṣàtúnṣe láàrin mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú mọ̀lẹ́bí lónìí èdè òyédè ń bẹ láàrin wọn àìgbọ́ra ẹni yé ń bẹ láàrin wọn àwọn ọmọ wọn dẹ́yẹ sí àwọn òbí wọn àwọn òbí àwọn náà pa àwọn ọmọ tì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n àtàbúrò wọn fẹ́ra wọn rí ọ̀pọ̀lọpọ̀ iye kan ìbátan síra wọn wọn ìfẹ́ gbóhùn ara wọn tó sì yẹ bẹ́ẹ̀ tó sì dáa bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà bàbá wádìí a lè rí i pé àwọn kankan tí ọ̀já máa kankan iná ló bí àwọn èdè òyédè yìí báyìí láàrin mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí àfi ká gbìyànjú láti ṣe àtúnṣe láàrin àwọn èèyàn wọ̀nyí báyìí nítorí kí ìrẹ́pọ̀ kó lè bá àjọba níbi tí ò bá ti sí ìrẹ́pọ̀ kò sí ọ̀nà tá a fi fẹ́ sọ pé à ń sokùn ẹbí pọ̀ nígbà tí ìrẹ́pọ̀ bá wà yóò rọrùn pípọ̀ láti sokùn ẹbí pọ̀ ẹ̀yin sì mú orí ńlá tí ń bẹ nínú ká sokùn ẹbí pọ̀ ẹ máa burú eléyìí tó ga tí ń bẹ nínú kókùn ẹbí ọjà kọ́lọ́mù má jẹ́ ẹbí kọjá gbọ́wọ́ wa akramakumullah ìsìláàmù tún ní ká ṣe àtúnṣe láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ àwọn èèyàn ti jọ rẹ́ wọ́n jẹ́ kòríkòsùn wọ́n jẹ́ oníwọléwọ̀de ara wọn nígbà tó yá la bá rí i pé wọn ò fẹ́ rí mi ara wọn látàmá kálukú nu wọn tó bá ti gbọ́rọ̀ èkejì rẹ̀ yóò yín mú ni tẹ́lẹ̀ yìí náà bá rí kejì yóò sin tọ́ ni a a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan yẹn máa lọ bẹ́ẹ̀ nítorí pé tí ihò ti ń bẹ láàrin wọn bí bá ṣe ń fẹ̀ sí bẹ́ẹ̀ làṣẹ tọ́ ni wọn máa rí sẹ́sẹ sí àfi ká gbìyànjú láti dí ihò yẹn ká dá wọn padà sí wọn ti ṣe wà tẹ́lẹ̀ lórí dáadáa eléyìí tó ṣe pé wọ́n jọ ń ṣe eléyìí tó mú wọn jọ rẹ̀ tóníkálukú wọn fi máa fẹ́ dáadáa fún ọmọlàkejì rẹ̀ irú èyí tó ń fẹ́ forí ara rẹ̀ tóníkálukú wọn tó fi máa ń dènà kábúrú sí ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bó náà ti ṣe fẹ́ kábúrú sí òun torí ẹ̀ Islam ní ká ṣàtúnṣe láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ gan ní ìgbà tí ẹnikẹ́ni yòówù tá a bá ti rí i pé èdè òyédè ń bẹ láàrin wọn àbí wọ́n jọ ń jà wọ́n jà sówó ni àbí wọ́n ń jà sí nǹkan míì tó yàtọ̀ sówó Islam ní ká ṣe láàrin wọn nítorí pé àtúnṣe ṣíṣe òun ló dára jù àtúnṣe ṣíṣe òun ló dáa jù ọlọ́run ọba ń fẹ́ ká ṣàtúnṣe nítorí pé àtúnṣe ó lóore púpọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wasulhu khair àtúnṣe òun ló lóore jù. lábẹ́ òfin ṣẹ̀ríyà oríṣi ọ̀nà méjìlá àtúnṣe pín sí pàápàá jùlọ ní ìgbà tí èdè òyédè tó bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì nípa tó ní tó wá ṣẹlẹ̀ wípé ẹnìkan nínú àwọn méjèèjì ó ní ẹnìkejì jò ń lówó ẹni tí wọ́n wá lọ́jọ́ èèyàn lówó òun náà gbà pọ̀ ń lówó ṣùgbọ́n èèlò pàtó ni èèlò pàtó ni ẹni tí wọ́n jẹ lówó ó lóun wò pé owó yẹn yóò tó three hundred thousand ẹni tó jẹ́wó ó ń sọ pé mo gbà pé mo jẹ́ ọ lówó ṣùgbọ́n mi ò mọ iye tó jẹ́ ṣé three hundred thousand náà sì ni èmi ò rántí máa tọ́ ní ìgbà tí èkíní kejì wọn bá ti gbà wípé ìjẹra ẹni lówó ń bẹ láàrin wọn ṣùgbọ́n ìyapa tó bọ́ sáàrin wọn ó ní í ṣe pẹ̀lú èlò gan pàtó iná lówó tí wọ́n jẹra wọn ẹ̀sìn Islam ọgbà wípé ká ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì ká ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì àmọ́ lórí níta ni wọ́n bá tún jọ kò lé lórí eléyìí ní three hundred thousand ìwọ sọ pé ọmọ yìí tọ́jẹ́ àmọ́ wo lè san three hundred thousand ẹ̀yin àwọn aṣàtúnṣe láàrin àwọn méjèèjì bàbá ní three hundred thousand bàbá yìí ọkọ̀ wípé olówó lọ́dọ̀ òun tọ́yẹ kó òun fún ọ ṣùgbọ́n kò mọ̀ pàtó èèlò lówó náà ó sì ní tó bá ṣe pé three hundred thousand tí wọ́n ń tẹnu mọ́ ni òun ò ní san á pé a rọ wípé kó gba two hundred and fifty thousand lọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n sì lọ́ọ́ jẹ̀yàn lówó náà òun náà ló ń gbà ipò wọn san two hundred and fifty àmọ́ three hundred rẹ̀ yẹn òun ò ní san kí wọn náà wá ní tọ̀ bọ́ ti san two hundred and fifty thousand bọ́ bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ àjẹpọ̀ náà yá fi rẹ̀ eléyìí ò burú lábẹ́ òfin ọlọ́run eléyìí à ń pè ní sulhun ala iqrar sulhun ala iqrar àtúnṣe lórí pé mo gbà pé mo jẹ́ olówó lóòótọ́ ó tilẹ̀ jẹ́ pé àmọ́ pàtó èlò lówó náà jẹ́ èlò lówó jẹ́ iná là ń ṣe fanfàlẹ́ lórí mo wá gbà yìí pé iye tí wọ́n ní kí n san fún ọ màá san fún ọ èmi náà sì gbà pé tọba ti san iye yẹn a jẹ́ pé ọ̀jẹ̀ mi nìkan kan mọ́. oríṣi kejì nínú àtúnṣe eléyìí tó ní ṣe pẹ̀lú owó oná là ń pè ní sulhun ala inkar ká ṣe àtúnṣe lórí pé ẹni tá a tiẹ̀ lọ́jọ́ yẹn lówó kò gbà rárá kò gbà rárá wọ́n ní ọjẹ́ ní three hundred thousand oní ọjẹ́ nìkan kan ọjẹ́ nìkan kan tọ́ ìgbà tí wọ́n wá lọ ọjẹ́ nìkan kan wàhálà wa ń so ọwọ́ àtìtúrí rẹ̀ wá gbé ọ lọ sílé ẹjọ́ wípé alọ́ jẹun lówó sẹ́yìn ìwọ sì lọ jẹ́ nìkan kan nítorí kí fìtínà ọmọ bàá máa ṣẹlẹ̀ lórí mọ́jọ́ ǹjọ́ islam wa ni ká ṣàtúnṣe láàrin wọn ká ṣàtúnṣe ìpìtọ́ bó bá yẹ pọ̀ jẹ́ lówó tó ṣe pé wọ́n lákọ́ọ́lẹ̀ ni òun mọ̀ ipò jòun lówó san two hundred and fifty thousand fún kí wàhálà yìí ó lè bá kú mẹ́ wọn náà bá lọ gbà pọ̀ san fún tó ń ti pé ìwọ ọmọ pọ̀ jẹ́ lówó islam gbà bẹ́ẹ̀ kó sanwó yẹn fún nítorí kálàáfíà ó lè bá àjọba láàrin ẹ̀yin méjèèjì torí ẹ̀ eléyà ń pè ní sulhun ala inkar ẹ rí àwọn mùsùlùmí tó bá jọ dá májẹ̀mú fúnra wọn kò sí tí ó yí májẹ̀mú yí padà kò sí tí ó yí májẹ̀mú yí padà àyàfi kó tún jẹ́ pé àwọn tí wọ́n jọ dá májẹ̀mú yẹn àwọn náà ni wọ́n tún gbà yí pé àwọn fẹ́ yí padà àmọ́ lágbọn kan yàtọ̀ ságbọn kejì kò sí bẹ́ẹ̀ nìkan ti ṣẹlẹ̀ yí padà torí ẹ̀ ẹ̀sìn Islam nínú àdìtà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-muslimuna ala shurutihim àwọn mùsùlùmí orí májẹ̀mú tó bá jọ dá fúnra wọn náà ni wọ́n máa wà orí májẹ̀mú tó bá jọ dá fúnra wọn òun náà ni wọ́n máa wà. lápèjúwe ó jẹ́ pé ìwọ nísìn ọ̀nà kan pa ìwọ àtàlábàgbé rẹ pọ̀ ìwọ ló ṣe ọ̀nà yìí ìwọ ló tún ṣe tó fi ṣe gbà ìwọ ló náwó sí tó fi jẹ́ ntọ́ fáwọn èèyàn láti máa tọ̀ ẹ wá ṣe lófin láàrin ìwọ àtàwọn ẹni tí ń tọ ojú ọ̀nà yìí báyìí wípé ẹ wo tó bá ti di ní aago mọ́kànlá alẹ́ àgbàfẹ́ nìkan kan láti gba ọ̀nà yìí lọ sílé rẹ̀ mọ́ gbogbo ẹni tó bá ti pẹ́ lóde kó sùn bí tó bá lọ ẹni tá a bá mú ní ojú ọ̀nà yìí lẹ́yìn aago mọ́kànlá àfijọ́fin oníkálukú sì gbà bẹ́ẹ̀ àtijọ́ gbà bẹ́ẹ̀ tí ó bá sì di pé àsìkò àlùfáàjàrí bá ti tó táwọn èèyàn ń lọ sí mọ́ṣáláṣí ànígbà kẹ́nìkan tún jáde láfẹ̀mọ́júmọ́ kó ló gba ọ̀nà yìí tọ́ gbogbo wa gbà bẹ́ẹ̀ ọwọ́ àṣẹlẹ̀ yìí pé wọ́n á mú ẹnìkan ní aago méjìlá àbọ̀ òru wípé ń gba ojú àná yìí bọ̀ wọ́n á mú wọ́n á so lókun wọ́n fẹ́ẹ́ fi jófin lórí pọ́tàpá sófin tẹ́ẹ̀jọ́ ṣe fúnra tẹ́ẹ̀jọ́ ṣe tí gbogbo yín jọ kò sẹ́ni tó láti bẹnu àtẹ́lù nítorí pé májẹ̀mú tẹ́ẹ̀jọ́ dákalẹ̀ òun náà lọ yapa wal muslimuna ala shurutihim bẹ́ẹ̀ làdìtà nàbì sallallahu alayhi wa sọ májẹ̀mú táwọn èèyàn jọ dá fúnra wọn kò sí ní tí ó yí padà lópin ìgbà tẹ́nu wọn ọba tún jọ kù lórí pé ká tún yí padà ó sì tọ́ ká ṣe àtúnṣe láàrin mùsùlùmí sí mùsùlùmí ní ìgbà tí òde yédè bá bẹ́ sáàrin wọn ní ìgbà tí àìgbọ́ra ẹ̀yìn tó bá ṣẹlẹ̀ láàrin wọn àyàfi àtúnṣe tó ṣe pé ó fẹ́ sọ haram di ẹ̀tọ́ ó sì fẹ́ sọ ẹ̀tọ́ di haram àtúnṣe tó fẹ́ sọ haram di ẹ̀tọ́ tó sì fẹ́ sọ ẹ̀tọ́ di haram ọlọ́run ọba ọgbà ká ṣe irú àtúnṣe bẹ́ẹ̀ pé ká pé nìsín yẹn fẹ́ yàwó ìgbà tó wá fẹ́ yàwó ìyàwó tó wá fẹ́ yìí ó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀karùn gbogbo ìyàwó tó wá wà ńlé àwọn wá ran rí pé àwọn ò ní gbà báwo ló sì fẹ́ ju ní tọ́lọ́wọ́n bá gbà pé kò fẹ́ lọ àwọn ò lè dẹjú sílẹ̀ kọ́ ọmọ wa lùgbọ́ ọlọ́run àwọn ò tiẹ̀ lè gbà kọ́ ọmọ bí màá lè nítorí pé sẹ́yìn ti mà pé gbogbo ọmọ tá a bá bí láì jẹ́ pé yìgì ń bẹ ọmọ tá a sowó rẹ̀ tá a sowó bíbí rẹ̀ láàrin ọkùnrin àtobìnrin láì jẹ́ pé yìgì kan bẹ láàrin wa gbogbo ọmọ tá a bá bí bá ọmọ zina ni ẹ bá tiẹ̀ so yìgì nígbà tóbìnrin yẹn wà nù oyún ọmọ àlè náà ni lábẹ́ òfin ọlọ́run ọmọ zina ni. akramakumullah bẹ́ẹ̀ náà lọ́mọ tí ìyàwó karùn-ún bí fọkùnrin ọmọ tí ìyàwó kẹfà bí fọkùnrin àbí ìyàwó keje àbí ẹ̀kẹjọ lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí àwọn ọmọ yẹn ọmọ àlè náà ni wọn torí pé lọ́wọ́n bọ̀ ọgbà fẹ́ ju ìyàwó mẹ́rin lọ lẹ́yìn oríta mẹ́rin à ń fẹ́yàwó oríta kóríta ló tún kù àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin tó wá nílé àwọn wá nílé alágbọ̀n gẹ́dán àwọn ò lè dẹjú sílẹ̀ kó fẹ́ ìyàwó mi tí ó jẹ́lẹ̀ karùn-ún ó ti ta kò fihàn lọ́n ó tàpá sí tọ́lọ́n sí lẹ́tọ̀ fún ọ̀nà. àwọn kan wá bọ́ sàárín yẹn wọ́n wá láwọn fẹ́ ṣàtúnṣe nítorí pé wàhálà ti ṣẹlẹ̀ nílé ọ̀rẹ́ àwọn yìí kò tẹ́ àwọn lọ́rùn àtúnṣe kí wọ́n lè fẹ́ ṣe wọ́n láwọn fẹ́ ṣàtúnṣe lọ́nà pé káwọn rọ àwọn obìnrin yẹn pé kí wọ́n gbà wọ́n gbà sí lẹ́nu wọ́n gbà sí lẹ́nu kó gbéyàwó lébò ní ọ̀fẹ́ bó bá sì já sí náà náà ibo ni ọ̀dáná rẹ̀ wọ̀ ọlọ́run má jẹ́ àtúnṣe eléyìí nìsín ọ̀fẹ́ sọ ní haram tọ́nu ọlọ́run ọba ọgbà kásìrú àtúnṣe bẹ́ẹ̀ ntọ́lọ́nse ní haram kò sí àtúnṣe tó lè sọ di halal bẹ́ẹ̀ náà ni akramakumullah èèyàn níyàwó ẹyọ kan ó wá yàwó ẹlẹ́ẹ̀kejì yàwó ẹlẹ́ẹ̀kejì ìgbónára wa tara bí ìgbà tó ṣe pé wọ́n da omi gbóná èyí kò ní bóńgbélé kódà bó fi síbòmí gan àwọn jọ ṣe fìtínà ni láyé yìí kọ́ àyàfi tó ń bá kú ni wọ́n fẹ́ yàwó mi à ẹ̀yin wá ṣàtúnṣe gbàtẹ́ ẹ̀yin wá ṣàtúnṣe ẹ̀yin wá sọ pé ẹ ọ̀rẹ́ wa sọmọ pé ńgbà tí wọn náà níyàwó ẹyọ kan kó tó di pọ́ lọ fẹ́mi nìsín òun gbélé ayé lálàáfíà gbàtọ́ wa lọ fẹ́mi sọmọ pé wọ́n lọ dáwọ́lé wàhálà fúnra rẹ̀ torí di eléyìí báyìí à ń rọ̀ wípé mọ̀tì ẹ̀ dáwọ́lé ìyàwó kejì láéláé gbà pé haramu níyàwó méjì haram haramu báwo ta ló sọ di haram àtúnṣe kan ò sí tí ó ṣe ń tọ́lọ́wọ́n bá ṣe ní halal tí ó sọ di haram àyàfi kó jẹ́ àtúnṣe tó kọ́ wá látọ̀dọ̀ àṣetán àtúnṣe láàrin mùsùlùmí tán lópin ìgbà tí àtúnṣe yẹn tí ò bá ti gbìyànjú láti sọ halal di haram tí ó sì gbìyànjú àti sọ haram di halal. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáwà bùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa.